الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو مدعى continue قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من امري هارون كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين الشهر الحرام الشهر الحرام والحرمات قصاص يحب المحسنين الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن إن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì àwọn ará alẹ́ ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa tí à ń tẹ̀lé lánàá wọn títí dídọ̀ olóògbé ọlọ́jẹ́ àjọ sórí ire papọ̀ ní ìtẹ̀síwájú àwọn àyà tí a ń bá lọ àwọn àyà aljihad awil kitab a wá débi wípé nípìlẹ̀ ọlọ́run bá rán náà wa a gbọ́dọ̀ kọjá àlà even táwa àtàwọn kèfèrí tá a bá jọ ń díjẹ̀ ẹ̀sìn ọlọ́ni amọ́kọjẹ́ ẹ̀nu àlá wa ọlọ́run dẹ̀ sọ fún wa lẹ́ẹ̀mejì ní àyà 192 àti àyà 193 fàyí ní sàáwó ọlọ́run ní sábà láwọn ọ̀jà mọ́ wọ́n láwọn ọ̀jà mọ́ pé kò sí jà mọ́ wọ́n ti sọ̀rẹ́ńdà ìgbọ̀dọ̀ rẹ̀ nìkan kakọ́ fẹ̀gbẹ́ lílẹ̀ fàyí ní ń tá ò fọ́lá òjò wà nàíyè aláàbọ̀ líní ọlọ́run tó bá ní pé tó àwọn ọ̀já mọ́ àwọn gbà síláàmù àbáwọn ọmọ ọ̀sán jìbíyà àwọn ọ̀dẹ́yìn mùsùlùmí kẹ́ ẹ máa rí tọ́lọ́run ọba ṣe fàlá òjò wà nàíyè aláàbọ̀ líní náà tó rẹ̀ tó bá já lábòsí òun ni ìmọ̀-amú lọ́ta ìbáṣọ̀ta ìbájà ìgbóògbòsì orí alábòsí ni ó sì máa lọ agbọ́dọ̀ gbọ́yàn yìí bá. ní àyà 94, ọlọ́run wá ní àṣàrù làárọ́mù bìṣàrì làárọ́mù wàlẹ̀kúrù máa tòkè sọ́ọ̀sì a níbi ká gbọ́ àárín yìí yé dáadáa a níbi ká ṣe bàbá wa sheikh alàlámà muhammad bin sọ́lẹ̀ alùsùnmí wọ́n ní túmọ̀ rẹ̀ wà wọ́n ní tọ́lọ̀rọ̀ ọba àlejò ọlá ń sọ bẹ̀yẹ ni pé ìdákọ́ tàlúkọ́ fi ṣáàrì làárọ̀ ìwọ́tọ̀ ọba sùn mo ti sọ lánàá oṣù mẹ́rin ti ń jẹ́ aṣúrù ìhòòrò yes or no mẹ́ta ń bẹ̀ ṣe kí ni ẹyọ kan tó dádúró òun náà ni rọ́jàù mẹ́ta tó tẹ̀léra wọn ni dùlùkádà dùlùhíjà àti muharram mẹ́ta tó tẹ̀léra wọn nìyẹn ọlọ́run wá ní tí wọ́n bá gọdú ìjà sí yín wọ́n gbogbo sí ní wọ́n fẹ́ pa yín nínú oṣù abẹ́wò ọlọ́run ní tó bá rí bẹ́ẹ̀ ẹ mọ̀gbẹ́nu onígbàláfàgbọ̀ fàkọ́ọ̀tì lúhùn tí nínú tẹ̀sí ibùdó òfèrè láti ń sàlàyé bá ọlọ́ni nínú oṣù àbẹ̀wò wọ́n bá gbogbo tì nínú rájà ẹ̀yìn náà gbogbo tì wàhálà fíntì ákì zamani eléyìí ní ṣe pẹ̀lú tá a bá ń sọ̀rọ̀ nípa àsìkò sóyà òye ní ti lu mọ́sídẹ́lẹ̀ àárọ̀ ọlọ́run sọ tààyè ó tún wá ń sọ tàbíkò tààyè ni wípé ìwọ tó ọjẹ́ mùsùlùmí mọ́jẹ́ ọjẹ́ pé wọn lọ́kọ̀ọ́ máa kó ogun ja kèfèrí nínú kàábà ó wà nínú kàábà ìwọ ló wá ń kọ́ wùwà ọ̀daràn ìwọ ló kọ́ ń wùwà àìbẹ̀rù ọlọ́run ààyè nu ọ̀gbọ́n ayò lé àwọn èèyàn ti wà ní káàbà báyìí tá a ti wọn lórí tí wọ́n lọ ṣe wúmúrá ó bàwà náà ká lọ ṣùgbọ́n kò sí lọ ká dàrọ ọlọ́run ọlọ́run ṣe á jì lẹ́rọ̀rùn fún wa. kọ́ wá dénú káàbà kọ́jẹ́ pé ọlọ́run máa jí fóònù àwọn èèyàn ìwọ lọ́ọ́ máa lọ èèyàn ọba àlejò ọlá tó ìlà ìtọ́lọ̀run ọba tó kórìíra ìwọ wá ṣe ṣe kíni ìwọ ṣe mùsùlùmí gidi èé ṣe bẹ́ẹ̀ gidi kèé ṣe kèé ṣe bẹ́ẹ̀ so a gbìyànjú ká jẹ́ ọlọ́run dókòlẹ́lẹ́ nílẹ̀ lẹ́nu wá sọ tán pẹ́yìn lẹ́ẹ̀kọ́ máa ẹgbẹ́jẹ̀ kẹfì yọ ọmọ ayé sáwọ́ nígbà ọlọ́run wá kú olórí ààyè àfáàzá inú ọwọ́ abọ́ sórí azaman ààyè ní kàábà ẹmọ́kọ̀ kọjú ìjà sí wọn ṣùgbọ́n tí wọ́n bá kọ́ kọjú ìjà sí ní ẹ̀rìtàlẹ́ ọlọ́run wá bọ́ síbi ti àsìkò bákan náà nínú àwọn oṣù abèwọ̀ mẹ́rin tá a sọ yẹn ẹmọ́jì ọjà sí pé ẹ̀yin lẹ́ẹ̀kọ́ máa bá wọn jà ṣùgbọ́n ìgbà kan tàlú kó ń fi ì sábà láwọn fẹ́ pààyàn àmọ́ fẹ́ gbógun tì í tọ́ bá rí bẹ́ẹ̀ ẹ̀yin náà gbógun tì í. ọlọ́run wá ní aṣáàrù làhárọ́mù bí ṣáàrì làhárọ́mì mo rò ó yà bí òye sẹ́ẹ̀rí oṣù àbẹ̀wọ̀ yẹn sábà gbógun jà yín ń bẹ̀ ẹ̀yin náà gbógun jà wọ́n á mọ̀ ṣé ní tí fọ̀tà á mọ̀ fìdíra wọn láti sọ tí àbá wa ikrimọ̀ ìwọ tọ́lọ̀ ń bá ní ọmọ sọ̀rọ̀ lánàá a sọ̀rọ̀ ikrima bónú àbí jahal fánàbí ni yóò wá ń gba islam pàlásẹ̀ ṣubú àbáwò ẹmọ́ bú bàbá rẹ̀ fàyínà sábàl àmúwájú yúhóbíl àhàyà torí bẹ́ẹ̀ bá ń bú ẹni tó ti kú yóò mọ̀ ní ọmọ rẹ̀ eléyìí tó kí wá ní tọ́kàn wá nígbà tánàbí wa sallallahu alaihi wa alihi wa sallam tó fẹ́ gbìyànjú láti lọ ṣe umura ní ọdún kẹfà ìjírá alóṣe oṣù bùlẹ̀káàdà nínú àwọn oṣù abèèwọ̀ ni àwọn kẹfẹ̀dé ọ̀dẹ̀ jánà bí ọlọ fún ọ̀pọ̀lọ́ ti kọ́ṣàn wa pé ẹmọ́jẹ̀ ọjẹ́ yìí lẹ́ẹ̀kọ́ kó mo dà wọ́n ṣúkúrà blazil ẹmọ́jẹ̀ ọjẹ́ yìí lẹ́ẹ̀kọ́ sí kiri o lẹ́ẹ̀kọ́ kó ogójì àwọn bẹ́ẹ̀ alẹ́bí ilẹ̀ ẹ̀sẹ̀ òṣù tóbi lọ́dún mi ọlọ́ọ̀bá ni kí alẹ́bí wa Muhammad lọ́la bẹ̀ẹ̀ tó wọn náà bá wá gbogbo sí ni ẹ mọ́ wọ́n gbogbo sí Kaaba àti níkanú àwọn oṣù yẹn ọlọ́ọ̀lá máa fi dira wọn. wálé hurumátù kìsọ́ọ̀sì

mo rò bóyá rí òye irú àwọn nǹkan tá a máa ń pán lé òun tọ́já sí fáwọn nǹkan yẹn ààyè àpọ́nlé ni wọ́n àbáwọn individuals àwọn àyàn àwọn èèyàn kan tó jẹ́ pẹ́ ní àpọ́nlé ni wọ́n irú ẹ̀ níbi ìmáàmù ìmáàmù tó ń kírun pa tó ń sàlàyé ìfà ẹni àpọ́nlé ní lápẹ́ àwọn oṣù àpọ́nlé ń bẹ nínú Islam sórí gbogbo àwọn nǹkan àpọ́nlé yẹn táwọn ọ̀tá bá fẹ́ violate ẹ̀ wọ́n fẹ́ kọjá ẹ̀nu àlà àbẹ́bì tí a kì í orí má ti ṣe wọ́n fẹ́ fagàgà sacredness and sanctity sacredness and what sanctity wọ́n fẹ́ fagàgà jíjẹ́ àbẹ̀wọ̀ àbàpọ̀nlé tí ń bẹ lára nǹkan yẹn wọ́n fẹ́ fàyà irú àwọn tó fẹ́ fàyà ẹ̀yìn náà sọ ju tí fò àti ní òkè sọ́ọ̀sì ẹgbẹ̀sán lára wọn ẹni tọ́jọ́ sí pé ìtaákà fún mọ́ta tó ti yé bá oṣù tí ọlọ́run lóṣù àpọ́nlé ní ọfà ya gbogbo àwọn nǹkan àpọ́nlé ọwọ́ akọjá àlà ọbẹ̀ máa pàwà mùsùlùmí àwa náà fight back tọ́lọ̀ ọba ń sọ fáàmà ní ìsàdà àlẹ́ikún fáàtàdù àlẹ́ìbí máa sádà wá kọjá ẹnu àfà ní ákùdù náà sórí bá a ṣe ní lára àwọn ọ̀tọ̀ ọlọ́run kìí ṣe bá a kọjá àlà kìí ṣe bá a kọjá àlà ń tiwa ààbẹ̀ kí fífínà àṣàlàyé yẹn lánàá ààbẹ̀ kí ebo kọ́sàkà ààbẹ̀ kí sọ́dún ààbẹ̀ kan sẹ́rí àwọn èèyàn kú ọ̀nà ààbẹ̀ kó òun ni gbogbo tá a wá sọ̀rọ̀ ní ìkọ́ tá a bá nínú àwọn kèbèrè tó lọ kọjá àlàlé ní lórí fàtàdú àlẹ́ ẹ̀yìn náà kọjá àlàlé lórí ibi méjìlè wọ́n àtàdá àlẹ́ ìfẹ́ níwọ̀n bá ní o tó bá já sí wípé ó foyé ní kòkòkò mẹ́wàá ẹ mọ́ fún mọ́kànlá o mẹ́wàá ní kẹ́yìn náà jù kó sì mọ̀ kẹ́yìn mùsùlùmí wọn ò fẹ́ lọ ní balafáàbù ẹ̀rí bọ́lọ̀ ń fà kọ́ṣàn wa níbi ká mọ́ kọjá àlà àtà lórí àwọn kèbèrè bẹ̀ta ní ọ̀bà ní sọ̀rọ̀ wà sí fáwọn kèfè bí wọ́n ṣe ń kọjá ẹnu àlà lórí mùsùlùmí ní Gaza ní Palestine láwọn ìlú mi lágbàáyé wọ́n ti kọjá ẹnu àlà jù wọ́n kẹ́ ń pa mùsùlùmí bí ẹran ọlọ́run àlàó àríṣà ìsìlámù wálé mùsùlùmí wà nílà ṣe kàwàlù ṣèké ọlọ́run tó bí wá jẹ́ ní ọlọ́run wà tẹ́kùn lọ́à ẹ páyè mi ọlọ́run bá ní ẹṣẹ ní ẹṣẹ wà láàbò ọlọ́run ní ẹlọ́rọ̀ pé ẹ̀sọ́ bá páyà ìbí ọlọ́run wà pẹ̀lú ẹ̀ máa yíyá tó kọ́ sọ̀ yẹn kọ́lọ̀ wọn wà pẹ̀lú èèyàn tó pín sọ́nà lè ló rà náà wà pẹ̀lú èèyàn ó pín sọ́nà lè lè wọ́n lè bí ọ nínú tàwíì a ní màáyà tó ń ámà wà màáyà tó ń kọ́ sọ tó ní bá ṣe wà ìgbógbó ọlọ́run bẹ pẹ̀lú wa wọ́n bẹ pẹ̀lú ẹlẹ́bọ wọ́n pẹ̀lú christian general ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ní ọlọ́run ọlọ́run máa bẹ pẹ̀lú wọn specially nínú ọlọ́run bá ń sọ pé iná lọ́à والذين هم محسنون ọlọ́run ọba ni mo wà pẹ̀ láwọn tó bá bẹ̀rù mi àtàwọn tí wọ́n jẹ́ mọ̀ ìṣìlọ́ àwọn tí wọ́n ń ṣe dáadáa àbẹ́ ìdákọ́ńtà nínú ìṣìlọ́ ní lábújá ní màáyá ti láì máa kàkà wà pẹ̀lẹ́ èèyàn ládàáyanrí specially ah, ẹni ọlọ́run lẹ́yìn ara àwọn ẹni ọlọ́run ni mùtàkì àwọn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run ni wà tẹ́kù lọ́ha ẹ páyé mi ọlọ́run ẹ bẹ̀rù mi bí fẹ́ẹ̀lì tọ́ á wàjìtì náà bí ìmọ̀ náà yí ìtì ń bá ní ẹ ṣe òun náà ni ẹ máa ṣe ìtì ń bá ní ẹ jìnnà sí ẹ jìnnà sí wọ́n tẹ́kù lọ́ọ̀ọ́ واعلموا أن الله مع المتقين kí wá láàfin màgbọ́ ọ̀bẹ̀rù ọlọ́run nǹkan méjì ní nǹkan mélòó àti àìsà nǹkan mélòó méjì alákọ̀ọ́kọ́ àti fọ̀dílà ìtọ́lọ̀un bá ní ẹ̀mọ̀ sí ẹ̀mọ̀ sí bá ní èèyàn ọ̀wọ̀ skẹ́ẹ̀tì tó balẹ̀ torí pọ́jẹ́ yúnífọ́ọ̀mù mùsùlùmí ó tọ́ba tó délé kò ní wọ́gbọ́n fò tọ́ba ní ọ̀bẹ̀rù ọlọ́run ó kírun ní sùkú ó tó kírun ńlé tọ́ba ní ọ̀bẹ̀rù ọlọ́run ọgbà àwẹ̀ òní já ní kọ̀rọ̀ bí ọmọ tó jókòó tọ́jà àwẹ̀ rẹ̀ jẹ́ ọ̀sán àtúndé kan àti níwájú àwọn òbí ẹ̀ wá àfẹ́jọ́ sùn ọjà àwọn ọmọ oúnjẹ ó lè ra wẹ́wẹ́ lẹ́ẹ̀mejì ojú ọ̀la táwọn ọmọ ara ló tó ti fún lásìkò táwùsì tọ́wá ti rẹ̀ tó ìkan ló wọn ni jọ mi o tó orí wọn bá ọbẹ̀ ilé dáwọ̀ ẹ̀kọ́ rọ̀ ọ̀fẹ́ ru ọjọ́ kí mo lóò ṣe tó orí bàbá wa ti kéré ìgbà tá a kéré tá a ṣùgbọ́n jọ́ta àti bẹ́ àwúsù ti láì ọlọ́run ìjà ṣe bẹ́ wà lẹ́ ọlọ́wọ́ bá ń rí wa láwọn bá ń gbáwẹ̀ ṣúnà bá ń gbáwẹ̀ monday thursday rọmọdún náà yóò wà dé wà láì yọ rọmọdún ti dé kìí ṣe pé mo fi ṣe ìgbéraga èmi ò fi gbogbo ara wà láì ní gbogbo ara fi lè dì nínú rọmọdún torí pé naturally

ṣùgbọ́n ní àwẹ̀ náà alágbè torí kò fi ọlọ́run nípa àgbọ̀dọ̀ mọ̀ nípa wa ó ṣe ní ara ẹ̀ pé dádì rẹ̀ lè mọ́ lówó lọ́jọ́ kan jọba ọlọ́run là ń gbá àwẹ̀ fún ọlọ́run là ń fún à ń ṣe ìsìláàmù torí ọlọ́run ara ń ọlọ́run yẹn ọlọ́run bá wá ń sọ fún wa ẹ واعلموا أن الله مع المتقين ẹ lọ mọ̀ pé mi ọlọ́mọ bẹ̀bẹ̀ láwọn tó bá bẹ̀rù mi àwa ní ọlọ ìtọ́lọ̀ ń bá ní àṣe ẹ̀jẹ̀ ìtọ́ bá ní àjìnà sí kájìnà sí ọ̀tọ̀ fún yàrá sáà tí dáàbì rẹ bá ń bọ́ sọ̀rọ̀ sí ìmọ̀ ara jùmọ̀ wọn tí mọ́mì rẹ bá ń bọ́ sọ̀rọ̀ sí ìmọ̀ ara jù fọ́n tẹ̀lé tọ́lọ́ tó ń jìnà sẹ̀sẹ̀ tó ń gẹ́gbẹ̀ tó ń wọ́gbẹ̀ tí ìwọlé tàbí tí wọ́n ìlọ́ ní pẹ̀tró 3000 tọ́rọ 2A tọ́yọ 200 ìpapò ọgbọ́dọ̀ lè gún ìbẹ̀rù ọlọ́run àṣẹ pẹ̀lú bẹ̀rù ọlọ́run yẹn òun náà lè yùn ṣe ní jíyà tó bá di ọjọ́ ìgbéǹde alkiyama ọlọ́run wá ní wàhálà mú annàlọ́ àmáàlì ọ̀sẹ̀kì ẹ lọ mọ̀ pé mi ọlọ́run mọ̀ ń pẹ̀pẹ̀ láwọn tó bá bẹ̀rù mi a ní màá yí àyẹ̀ méjì ní àmà àbẹ̀kọ́ sọ ìwọ bá lọ wà pẹ̀lú rẹ spẹ́ṣíálì ọbẹ̀rù ọlọ́run wàhálà mú annàlọ́ ma ń mọ sákì ẹ bá bẹ̀rù ọlọ́run ọlọ́run wà pẹ̀lú ní tẹ̀sà ṣùgbọ́n gbogbo aráyé ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run wa pẹlụ wa ṣùgbọ́n tí mùsùlùmí ó yẹ káwọn òbí yẹn kùkì tí wa àwọn bá wọn pé náà òun nìyẹn

ọlọ́run ni wà á fi kú fi sẹ́bí nílà ẹ máa náwó sójú ọ̀nà èlé ọlọ́run malazmoji ẹ máa náwó sójú ọ̀nà èlé ọlọ́run ọ̀rọ̀ níyà bí òye kéde fún ẹ náwó sójú ọ̀nà mi ní mọ́sálásí ní wọ́n máa ń dáwó pẹ̀lú owó láti bẹ̀rún nínú tẹ́lẹ̀ ń pàkíyèsí láàrin àwọn amòsùnmí aláhùn ti tọ́lọ wọ́n ní káwọn èèyàn sanwó petrol èèyàn díẹ̀ ìlọ́rẹ́dí àti sanwó ìwọ̀nba àwọn owó tó wọlé ń tọ́bá wá ra petrol kálukú máa kó fóònù wa ẹ̀sanwó tó jọ́ ọ̀nà ọlọ́run àwọn èèyàn lè sá mo mú láti fi petrol lọ́ta láàrín ọwà ní gbogbo àwọn yìí àwọn ọ̀dọ́ tí ó lè san ọ́dẹ̀ náírà owó ọbẹ̀ tí ó lọ́ta láàbù nígbà ẹgbẹ́ ní sẹ̀bílì láìsí wọn àlè san two hundred owó ọbẹ̀ tí ó lọ́ta láàbù tó bá wá san jẹnẹrétọ̀ wọn á kókó rẹ̀ wọn kò jáde kó làbù wa ìbí òde lápọ́ọ̀bù wa wọn kò páwà báńkì wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìjọ tí owó pẹtrol bá wá tán ní mọ́sálásì a àwọn ọ̀dọ́ tí wọn ò lè sanwó pẹ́trò yẹn wọ́n wá mú fùlọ sí mọ́sálásì b asmáwù wọ́n mú fùlọ sí mọ́sálásì b kí ni nǹkan tí wọ́n bẹ́ẹ̀ lọ ṣe bẹ́ẹ̀ lọ sí àwọn ẹ̀lọ́ church níjọ́ tí mọ́sálásí ibi náà wá tó lè pẹ̀trol wọ́n lọ mọ́sálásí sí tí mọ́sálásí sí ọ̀bá ní pẹ̀trol wọ́n wò pé ṣe ac ní àti bc ní tó olùwọ́tọ́ ọjọ́mọ kéékèèké ara ń tá fi mọ̀kàn máa wúlò bẹ̀rẹ̀ láti bí nínú owó tí dádì rẹ̀ ń fọ́ ọ̀sẹ̀ bọ́ọ̀rọ̀ àti bọ́ọ̀mù lọ́dí àǹsà yọwọ́ òsì bọ́ọ̀mù lẹ́mọ́ra àti bọ́ọ̀mù ọmọtọ́ṣọ̀ sóyí o ọwà mú owó ti gọ́ọ̀mù owó wẹ́wẹ́ ìwọ náà ti sówó petro khalidu nínú owó tó máa ra fi petro lati àwọn yà rò pé ah, á wà láì ẹwọ́ máa bà bó jẹ́ láti rẹ̀ fún lówó ó fi petro bó ti fẹ́ ẹ̀bà ló fún mọ́nì kì í owó mẹ́tò lẹ́wọ̀. Ìwọ́n tó ọba fẹ́ ṣe bí arí ṣe kọ́lá yóò ró rẹ̀ sí ọ̀bà jáfà kékeré ti ìṣẹ̀lú pámúpámú. Àwọn bá máa ààrẹ Abdulhakeem Aṣẹ́kọ́lá tilé Abdulhakeem Aṣẹ́kọ́lá wọ́n láti kékeré lórí làwọn. Tọ́ ọba ti rẹ́ni tọ́ yà áhùn láti kékeré ìjọba bá lówó bí Dangote àwọn òfò náà ní ọjà làmọ́ni àwọn òfò náà ní ọjà ẹ̀sọ́ pẹ́pọ̀ ọ̀kẹ̀lú wípé lọ́pọ̀lú ọlọ́run kẹsàrẹ́ yá mi báyìrò rẹ̀ kí n fi kọ́ ọkọ̀ sẹ́yìn ìwé mi ò lè yọ báyìrò báyìrò lásán ni òkò kábínìtì ìjọba bá ní 10 million kò ní kò ní lè ná rárá ọlọ́wà ni wà ń fi kú bí sẹ̀bí ìlà ẹ̀náwó sí ojú ọ̀nà èrè ọlọ́ ẹ̀náwó sí ojú ọ̀nà èrè ọlọ́ wà lápúrúkú bí àìdí kó ìlà sáàlùkátì ẹ má fọwọ́ ara yín fa ìparẹ́ ẹ má fa destruction partition ọlọ́ni ẹmọ́fà fúnra yín ọlọ́ni ẹmọ́fà kíni ẹmọ́fà ìparẹ́ fúnra yín títọ́lọ̀ wọn bá wà áhá sí ló ẹwà máa ṣe dáadáa tó bá ń sọ̀rọ̀ tó bá ní wà áhá sí ló kí ni rẹ̀ nínú àbáyínà náà wíyà o ti sọ fún máa rẹ̀ fún wa a ta tá ka a ń mẹ́ka tààrọ ohun O máa sin ọlọ́ bí ìgbà tó rí ọlọ́ fàyín lámúfẹ́ kó ohun láyé bì tó fi ẹ̀já sí pé kí lọ́lá rí wàyí ńlá ń fẹ́ fún ìpààrọ̀ ohun tẹ́lẹ̀ gábá ní ìwọ àtọ́nà tó ṣe léṣèlè kan owó àtàjẹ lórí ìdí ìsọwọ́ owó àti ọ̀rọ̀ wá ní àmàlẹ́ ká àjẹ ojú ní lórí ìdí ọlọ́run ti wà òye tó máa àní láyé lọ gbogbo àwọn ọlọ́run ní àní ẹlẹ́wọ́ ẹ má yáhún ìnáwó tọ́lọ́run bá ti délẹ̀ jẹ́ ọ̀kan nínú àwọn tí yóò fi owó lẹ̀ má jẹ́ kan nínú àwọn tí yóò ma sówó ná wà á ń fi kú àbáwá àṣẹ àlàáláàmà lọ́wọ́ tó ẹ̀yìn tẹ́ bá lówó lọ ẹ̀yà náwó wọ́n ni wà yà bá nílù ayẹ̀kú náà lè mọ̀rọ̀ ọdún máa ń wà àápò ní nàìjíríà wọ́n ló tó lè túmọ̀ sí pé kìí ṣe ìjáàdì nìkan gbogbo tó wá ti jọ máa kúlà máa ń nínú ìgbà jẹ́ńlá gbogbo ti ṣe wà agbọ́dọ̀ lòó sí agbọ́dọ̀ ṣe kí agbọ́dọ̀ máa owó gbogbo nǹkan tí ti wa máa ọlọ́ọ̀bùnba ọba àlejò ọlá ọlọ́run wá ní wà látúnkú bí àìsí ikọ́ wọ́n ní ọlọ́run wá ní ìparẹ́ fúnra gbogbo lè instruction bọ́yẹ̀ ìwà lójú ọ̀nà jihad ẹ̀ṣọ́ra ẹ̀ẹ̀sí lójú ọ̀nà jihad ẹ̀ṣọ́ra nǹkan tó lè kó bá ní ẹ̀ṣọ́ra ní tó lè kó bá láàfíà yín bí kẹ́ ẹ̀ máa mo sí kẹ́ ẹ̀ máa mo sìgá you become passive smoker èéfín lọ́mọ̀ wá ń fi ọlọ́run ẹ̀ṣọ́ra. ولا تلقوا بأيديكم إلى التهلكة Gbogbo tó lè fa kẹ́ ẹ parẹ́ àlìláàk ẹ mọ́ àwọn àfá àmọ́ lo áyà fún ẹ̀rí lórí pé ẹnìkan ní gbogbo náà mọ́ nígbà kan wà kéèké sórí Aisha nígbà wọ́n mọ̀ wá sọ fún wa wípé federal ministry of health wọ́n gbà ó ti bẹ́ẹ̀ tó mẹ́ta mẹ́rin tí wọ́n lò nínú tó ti lò rí máa gbọ́ mi o wọ́n sọ pé kìnnì kan yìí dangerous to your health máa mú ó léwu fálà àti ààrẹ ọ̀já wọn sọ wípé ìwọ́pọ̀ ọba mùsùlùmí ó tètè kù kéèkéé gbogbo tí wọ́n sọ àlèmílà ọ parí ọlọ́wà ní gbogbo tó lè pàkẹ́ parí ara ẹ̀ nínú òwe mọ́bù kàkà mọ́bù mọ́bù gbogbo àwọn jẹ́ tó ti ká ọlọ́wà ní sì lọ sáà náà ní ìlànà tó rà wà bí ọlọ́run ní ẹ ṣe dáadáa pẹ̀lú ọlọ́run ẹ ṣe dáadáa pàláwọn tó jẹ́ dà wọ́n ní dáadáa pẹ̀lú ọlọ́run òun ni kẹ́ ẹ máa ṣe bàbá tó náà sọ wọ́n ní pàkọ́dún fàṣàrọ̀ òun nàbí ìgbàsáwà yẹ̀kọ́ ní àṣà àbúdà lọ́ha kàálà kàtàwà ọlọ́run ní wà ẹ máa ṣe dáadáa ẹ ṣe dáadáa lọ́nà méjì dáadáa lákọ̀ọ́kọ́ ẹ ṣe dáadáa tó náà dáadáa tó náà ni pé ẹ̀sìn ọlọ́run bí ìgbà bẹ́ẹ̀ ẹwà ń kọ́rọ̀ ẹwà ní gbangba o ẹ̀sìn lọ dáadáa sí àwọn ẹrú òun náà ni pé fa áǹtù áńlá o bí mọ́tò híbù áńyù àmì lúkà bí ní bá sí nínú màálù bíi irú tó o fẹ́ káwọn èèyàn ló ṣe sí ọ òun ni kí wọn lóun ti sí wọn. bákan náà wà kán tù làágbà kó o sì kó ṣùpà mọ́ sí wọn ṣùpà wọ́n lè fi rẹ̀ lọ ọlọ́wà ní ìlà lọ́wà ìrọ̀lẹ́ kó lè mọ dájúdájú ìdí ọlọ́run òun níbi àwọn tí máa ń ṣe dáadáa ìdí bá dúró lónìí tó bá fẹ́ rẹ̀ dáadáa méjì lásọ láì dáadáa pẹ̀lú ọlọ́run dáadáa pẹ̀lú ta ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀nù ó ṣe dáadáa pẹ̀lú ọlọ́run ó mọ̀ bí ìgbà tó rí dáadáa pẹ̀lẹ́dà irú ọbẹ̀ káwọn ṣe sí ọ ìyọ́n ló ń ṣe pẹ̀lú wa أشهد أن لا إله إلا أنت أستغفرك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله